orúkọ mi ni saheed olúbọdún ajíkanlé ah, àbúrò mufalo ni àbúrò musiliu ajíkanlé ni mi. àwa ẹjọ́ ẹ̀gbọ́n mi yàrá dáa ni torí pé òun náà mo fojú jọ àrẹ ju méjì lọ lọ́wọ́ ìyàwó náà lọ́kùnrin báyìí gbìyànjú gan pé bí kọ́ máa rí irú tó yìí nígbà tó lẹ̀ ti ṣẹlẹ̀ àrítọ́lọ́ àrí àsan láléríwò àlérí tọ́lọ́jọ́ o a gbìyànjú gan ọlọ́run ló fún wa ọlọ́run náà ló dẹ́gbà ọlọ́run bá wa pa àṣìṣe ẹ̀rọ kọ́lẹ̀ bá a sọ àwọn ẹni lọ́sùn tó kù lágbára. àwọn bí ò lè jẹ́ kó látara àwọn ẹgbẹ́ máa jẹ́ kí wọ́n fi sùn. Ah, ẹ̀kọ́ tí lára wọn pọ̀ torí ẹ̀gbọ́n mi jẹ́ nìkan tó pé kò wáyé ayé rárá tó bá wà yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ pọ̀ wà tí kò bá sí yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sí ó dẹ̀ ní pọ́lísì tó bá máa ṣe nǹkan ó máa ṣe wọ́tàn fọ́rọ̀ sí èdè pé wọ́n dẹ̀ máa dọ́jọ́ mo rí ẹ̀kọ́ kọ́lẹ̀ pé ọjọ́ nìkan tó ní sùúrù ìwà ẹ̀rẹ́ ẹ̀sìn kìíní ó dẹ̀ bá mi lára mu. wọ́n á ojú fún àwọn ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo lè fún àwọn ọmọ ni pé káwọn ọmọ náà ká lọ ní sùúrù bí bàbá wọn ṣe níwà ẹ̀ káwọn náà gbìyànjú kán bí ìwà bàbá wọn ká má jẹ́ kí wà bá wọn wọn ká má jẹ́ kó parun bẹ́ẹ̀ni ẹ̀tọ́ ni mo lè sọ fún àwọn ọmọ yẹn ká dẹ̀ fún ojú sí ẹ̀kọ́ wọn dáadáa. mo sì ìwà ajíkanlé tó jẹ́ ẹ̀gbọ́n mi ọlọ́run bá mi bá mi tẹ sáré fẹ́ rí iwájú tó kọjú sí ọlọ́run bá mi tẹ sáré inú ìyá sáré kọ́lọ́ ọmọ jẹ́ kó jẹ́ o kọ́lọ́ ẹ̀yin tó lẹ̀ fílẹ̀ náà ẹ̀yin náà gbọ́dọ̀ bàjẹ́ láti ọwọ́ àwọn gbogbo indọ́sírì náà lápapọ̀ mo ṣàdúrà gbogbo wọn náà indọ́sírì ò ní bàjẹ́ látòrí Musili wájú kan ní ẹgbọ́n lọ́n tóbi five thousand ọlọ ọlọ ọlọ wàá bí tèmi báyìí wàá bí tèmi báyìí wọ́n bẹ̀rù ẹ̀yin ọmọ olóòfin náà ẹ̀dọ́tì ẹ̀yin kọ́lá ẹ̀dọ́tì ẹ̀dọ́tì ẹni bó ṣe dáa bó ṣe dáa ẹ̀yìn ẹni ká wù. náà àti àwọn náà lọ́kọ́ pèrè ẹ̀ka ẹ̀jẹ̀ ká bá jò fún yí ní gẹ́gẹ́ la bá gbà. yẹn báyìí wá tọ́jú ọlójú mi tì í ogbó sì mi tì í àwọn èèyàn sì ámì náà náà àbí ẹ̀ bàbá dùn àní olówójú ò tì wọ́n àmì tìyẹn náà dàbọ́dọ̀ ní tì wọ́n náà ẹ̀jẹ̀ wá Samuel mọ̀ bọ̀ wá. Ah, ajẹ́lẹ̀ òkú, ó ti one thousand yìí béèrè lọ́dọ̀ tí owó one thousand naira ọlọ́wọ́ bá wa gbà á. ẹni ọlọ́wọ́ tábìlẹ̀ kan ògbólúkẹ́ ẹ̀ẹ́dẹ̀kẹ́ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá ẹ̀kọ́tọ́ tẹ̀ fún wa ní ẹ̀wọ́n tó má ti lọ owó two thousand naira ọlọ́wọ́ fòrí sí ẹ̀ mú owó mọ́ríkàzì wá owó tá a fọ mọ́ríkàzì ńlẹ̀ gbà owó mọ́ríkàzì ńlẹ̀ náà kọ́ Samuel ẹ̀jẹ̀ mọ̀ ọjọ́ ló bí àná pé ìní ẹ̀gbọ́n yẹn kú náà àwọn tó ń jẹ ẹ̀hẹ́ ìgbésàdọ̀ náà àwọn tó máa pè hẹ́ aṣíwájú ẹ̀hẹ́ ajábìlì hami aṣíwájú ẹ̀hẹ́ pè yín alábìlì Muhammad Bashir olùdíyọ́pì àti yọ́pì kejì náà kájíwá mọ̀tádà ẹ àkànní ẹ àwọn táwa ní. ájíwá fasọlá ẹ máa bọ̀ ẹ́ lábẹ́ wọn ti ń pẹ́ pẹ́ yín yẹn àfẹ́ pẹ́ owó sàárà lábẹ́ owó sàárà ni owó sàárà ẹ owó sàárà fẹ́ gbé fáwọn àfa àbáwá mọ̀sùkúùtì yọ̀pì onítọ́ńbẹ̀ ẹ wọ́n mọ̀tì owó mọ́ríkàzì ẹ lè mú owó mọ́ríkàzì ẹ mú gbà mọ́sọ̀ sẹ́yìn ní tiẹ̀. ayọ̀mọ́ ọlọ́run níjà gbọ́. àyà gbọ́ a mọ́tà sọ̀rọ̀ tèmi ní o mọ́tà sọ̀rọ̀ tèmi ní o àìmọ́ alákẹ́wù ọ̀tọ̀ọ̀tọ̀ ni á dà fún ìjàre á dà fún ìjàre àwọn abẹ́ ń bì yìí mọ́tà tèmi ẹ̀fọ̀rọ̀ lẹ́wọ̀n àti ìyẹ̀dú yìí dúró bẹ́ẹ̀ ọ̀tà tèmi àìlè ìfọwọ́ bí ọ̀rọ̀ ẹ̀ bá ní kẹ́ẹ̀dì ìfọwọ́ bí ọ̀rọ̀ kò dàrú kò sí tó bá tó kù sí náà àbọ̀ ni. ẹ̀hẹ́n kò sábẹ́ lọ́wọ́ ní kẹ́ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá ẹ̀hẹ́n ká máa là o dáàbù dáàbù dáàbù dáàbù kò ní jáde ọmọ ọmọ ọmọ dáàbù tó sọ̀rọ̀ tani abatọ́ bi ẹ̀hẹ́n ẹ wà ayé àlùfáyà náà ó yẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ó yá ó yá ẹtẹ bá ti pè àwọn ọmọ náà ń pè yẹn o. ẹ̀hẹ́n ọlọ́dẹ ẹ̀yà obìnrin bá ti dìde dá gbogbo ọkùnrin dẹ̀ káńtì ẹ̀fọn lówó sàárà ó lè yá k'ale fi awa lẹ gbogbo ọkùnrin tó bẹ fún alówó sàárà ǹjẹ́dẹ̀ kan náà ló bá tán gbogbo ọkùnrin tó bẹ fún alówó sàárà ǹjẹ́dẹ̀ kan náà. àbá àbá ọ̀dà. Akíkanlé eh, ajòkó báyìí ajòkó báyìí sà bọ̀dá ẹ̀ ajòkó báyìí ẹ̀ wá jòkó ti bọ̀dá ẹ̀hẹ́n yóò mọ̀ dá sí i lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà àìsòrò yẹn wọ́n bá tí rọ́ni lójú tí bá ní ṣe gbogbo ẹ̀ ọlọ́run bá ọ̀ṣẹ́ látòkè délé ọ̀rọ̀ ọ̀la ìlà lọ ọ̀la ọ̀la ọ̀la òwúwẹ́tà ìlà àgbà tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ àgbà àfà tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ tí wọ́n jọ nà kápẹ́ kọ́nà mọ́ kó má bàjẹ́ fún yín tí أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين الرجوان بسم الله الرحمن الرحيم اللهم أنت مرتنا بدعائك وأردتنا إجاباتك خذ أولادك كما أمرتنا آه. راجبنا كما وعدتنا آه. يا ذا الجلال والإكرام آه. إنك على تغلف البئاد يا أوى يا من لا ويا من لا إله إلا هو يا أزلي يا أبدي يا دأبي يا ديمومي يا من بيده ملكوت كل شيء وإليه ترجعون يغفلون كالمؤمنون هنا في سي أبي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على نبي صلوا على نبي المصطفى ẹlẹ́ kan yàtọ̀ bí Allahu Akbar. Allahu Akbar. wà á kúráńgà wà á gbàdágbà ní sọ fún kẹ́mi yóò gbó Muhammad rasulillah mo kí wọ́n lọ́ba wa dáálí ẹ̀rọ kẹ́mi Muhammad. láì ní bá a sì gbogbo ká gbọ́dọ̀ lọ́dọ̀ lóko. kí a wa kí wọ́n dákun kí wọ́n fún wa ní ìṣẹ́jú mẹ́wàá kó tó di kí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run kó dákun torí ọlọ́run níjòkó tá a wà yìí bàbá tí wọ́n lọ yìí wọ́n fi ìyàwó sí ayé wọ́n fa àwọn ọmọ sáyé gbogbo wọn náà láàsì lẹ́wọ́ bá wọn níjọ́ kan. abẹ́ gba ọrẹ ta síwájú ká tó gbọ́rọ̀ ọlọ́run fún ìyàwó àtàwọn ọmọ látọ̀rọ̀ bàbá jìnnà Okay?